إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بلغ الرساله وادى الامانه ونصح الامه وجاهد في الله حق جهاده صلى الله عليه وعلى اله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين عباد الله أن يستغفر العبد ولم يعرف الصيانة عباد الله اتقوا الله ربكم عباد الله اتقوا الله ربكم واعلموا أن عصيان العبد لا يخلو من متعلق إلهي ومتعلق آدمي فأما المتعلق بالإلهي فهو صرف العبادة كلها لله تعالى وحده وعدم الاشتراك به قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وقال الله عز وجل في موضع آخر لا تشرك بالله إن الشرك لظلم عظيم أيها المسلمون إن من المتعلق بالآدمي هو صرف حق الاتباع نبيه صلى الله عليه وسلم وحده متضمنا لحماية شريعته ونشر سنته علما وعملا وهذا مقتضى شهادته نبيا ورسولا الذي لا يأتي نبي بعده وعدم ابتداء ذلك كله ثم مراعاة حقوق غيره من الآدميين والوقوع في خلاف في شيء ذلك فهو فساد وظلم عند الخالق وإن رآه الناس معروفا وحسنا هذا فنسأل الله تعالى أن يغفر لنا ذنوبنا جميعا ويعفو عن ذلاتنا واستغفروه عباد الله إنه هو الغفور الرحيم لا يدك وفو الله سبحانه وتعالى تاثر الكلام إن شاء الله محمد صلى الله عليه وآله وسلم jímá jẹjọ àti tìjẹ ẹdógún àyíma bára wa sọ̀rọ̀ lórí ikú láti tún àtúnṣe ara wa níwájú ọba dẹ́dà àkàtà wa fúnwá wa tó dá wa tó dàrú yìí bó láti tuntun àbí èyàn wa nílá káyè bí kúrò pé bá ṣe ń lóró ilẹ̀ èdè wa lẹ́nì àná àwọn túnlọ àárín ọba dẹ́dà wa àtàwà tó dá bó ti fẹ́ràn wa tó bó ti fẹ́ kẹ́ wa tó àárín wọn mọ̀ dán mọ́ràn àárín wọn mọ̀ gún kí ni tó ti fa òun náà ni ẹ mọ́ ṣe léyìí tààtọ̀ ti ṣe wa ilé ní ẹ ṣe à ń ṣe gbọ́nkúgbọ́mọ́ sí ọba dẹ́dà wa àgbọ́rọ̀ sí lẹ́nu láti ní ẹrú sí ọlọ́run ọba bóò ó ṣe wá foríjì nígbà tí ò tiẹ̀ pé òun yapa ọlọ́run أن يستغفر العبد ولم يعرف الصيانة ibi yóò bá pọ̀ wọn ni ní ìjọ bá ti mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ wọ́n là ń forí jì ní kò ní lórí ni ò mẹ̀sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ yìí ẹni yapa ọlọ́run yìí ni ò mọ́ bí ó ti ń gbé yapa ọlọ́run yìí nígbà ìpariwo títí pé bá àní tí ń ṣe tí ń láti ní ká tún wòye ká gbogbo ọ̀nà míì wò torí kó wá náà ní pa náà ni kó wá ní tóun rí sàfá ni bẹ́ẹ̀ ni kó wá ń sọ pípò ń bá lọ lé kí ó ní ọ̀rọ̀ tún wá sẹ́pẹ́rẹ́ jù báyìí lọ àmọ́ gbogbo ìyapa ẹrúsìn ọlọ́run ọba tó bá dẹ́dà rẹ̀ tó dáa kò lè tayọ nǹkan àkọ́kọ́ ó ní ìwọ tọ́lọ́run ọba tó dá gẹ́gẹ́ bí ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ ìmílòkè ìmílòdó rẹ̀ ìsárésọ́tún ìsárésọ́sì jíjẹ múmú rẹ̀ ẹ̀sí pàfojútó rẹ̀ nígbà tó lẹ́jù láyé ìgbà tó mẹ́ẹ̀dá lẹ́jù láyé ìgbà méjì náà ni ìgbà tí ń bẹ lórí ìgbà tí ń bẹ lójú aláàrẹ ń gbà mí ìṣẹ̀lẹ̀ rárá jù ẹni ń bẹ lójú oorun gidi olè rárá jù ló ń ṣọlá alẹ́ ìsọ̀lá àti wọ̀sánlá ló fi níṣẹ́ ẹ̀rí oorun tẹ́ ẹ̀rí tẹ́ ń sùn yẹn ikú kékeré lò ẹ̀rí pé mo ti jẹ́ kékeré tó oorun ilẹ̀ lómi oṣù náà yóò sì gbábẹ̀ jásínú sáré àyè méjèèjì yìí ìṣẹ́sí méjèèjì yìí ẹni tí ń dáàbò owó yìí lóòrùn gbà tó sùn kílẹ̀ tó má ọba yìí nìkan ló gbọ́dọ̀ sìn ọ̀nà àkọ́kọ́ nìyẹn olúwa subhanahu wa ta'ala ó ní ẹ̀sùn wọn lọ́ ẹ má mú kẹkàn sí pẹ̀lú wọn ọlọ́run bẹ́ẹ̀ ni anábì Luqman báwọn fákan ti ń pè bó tẹ̀sẹ́ pé tó ilẹ̀ jù nínú ọ̀rọ̀ ní wípé ẹrú sí ọlọ́run fọ́lọ̀ ń bù lọ́gbà àtòyé ní lẹ́fìmọ́ ń pè ní Hakim Luqman the wise kéta náàbí ọlọ́run ọlọ́run fún lóye ó fún lọ́gbọ́n ó fún lẹ́kọ̀ọ́ ó fún ó fún ní àròjìnlẹ̀ tí jẹ́ bàbá ọgbọ́n nínú àròjìnlẹ̀ Lukman al-Hakim ọlọ́run jẹ́ ó yí ewì pé bẹ́yìn ó bá jọlọgbọ́n parí láyé kìí tẹ́lẹ́bọ̀ ẹlẹ́bọ̀gọ́ ẹni nǹkan míì sí pẹ̀lú ọlọ́run ọba òye òye tó kìí ṣe ti ebú nífi ń kìlọ̀ fọ́mọ rẹ̀ pé yá àbò náà wọ́n máa mi dáadáa yìí la tushrik gbogbo rẹ̀ àjò rẹ̀ láyé jójọ́ lọ nìkan ló máa ń o ogun ayé wàhálà pọ̀ nú ayé pọ̀ nú ayé bó ti wò ó rí láàtú ṣìríkìlì láà sẹ́mọ̀ pé bàbá títí ń sọ eléyìí fọ́mọ láti kékeré wọ́n ó dámà pé wọ́n ọ̀tọ́ lọ́ọ̀ ní ẹgbẹ́fẹ́ lómi àmọ́ gbà tí ò yé wa láwùjọ tá bára wa ó wípé ìrújú kan náà ní dàmú wa ìrújú tí ń dàmú wa níbẹ̀ bọ́ yìí o ní tó bá bẹ́ẹ̀ kan bí jẹ́ ní yẹn torí lè wípé òun ò pa ẹ̀yàn sọ̀rọ̀ òun sì bẹ́já sógun òun sì lórí ta òun sì tó ní kẹ́bí ṣubùhà àwòhà lè nẹ́sàjìl ẹnkàbòt alátakùn tí ń takùn tí ń takùn tí ń tàwú bó ti lẹ tó ìrújú tí ń bẹ́lẹ́bọ ó lẹ́jú lílẹ alátakùn lọ́lọ́wù torí wípé ń tán fún ọ tó lò bó ní kí ń ṣiṣẹ́ èyí tó ń pè tí ń dáhùn bó ní kí ń ṣiṣẹ́ ìyàtọ̀ sẹ́ńtọ́ fojú ní tí ń jẹ́ tó bẹ̀ ní sẹ́gbẹ́ bá ń lo odò bá ń lọ pọnmi wá bá ń débi báyìí bá ń repo tó wà ń nìyẹn ajá sí pé ẹ̀mí mi ìtàlẹ̀ fojú rí náà là ìjọba ti ń bẹ̀ lọ́rọ̀ ẹ̀kún ti ṣe ẹ̀rẹ́ fún wa táwọn ń pè ní ṣe ẹ̀rẹ́ lọ́dọ̀ tí wọ́n yẹn náà a tún lè rán dàkejì náà torí pé àwọn ẹ̀dá wọ̀nyẹn àwọn ẹni ibi inú wọn àwọn kòkí inú wọn àwọn ẹlẹ́ṣẹ̀ inú wọn náà lè yàn rí pé ń àwọn olùyá ọ̀bọ̀ inú wọn kò sí ẹ̀dá gan tí ó bẹ̀ ń ṣẹ́ láyé tí wọ́n dáhùn ó dàbí èmi àkẹ́tà ń jẹ́yìn náà ni wọ́n tó bá mọ́ lọ́kàn kí wà ní bẹ̀ rẹ̀ ìbò tí ń bọ̀ lọ́wọ́ yìí tí ń bọ̀ dáwọ́ yìí wọn ò ní pé pọ́npọ́ fọ́tọ́ pààyàn torí ìbò wọn ò sì ní fún ọ ládàá pé lọ pààyàn pa torí ìbò àmọ́ jàǹdùkú ń wa náà wọ́n fún ládàá jàǹdùkú ń wa tó jẹ́ ni renú wọn ta jésù fún ẹ̀dá kẹlẹ́yìn Allah ibi tí rùjú ti ń wọlé nìyẹn oníkódà ilé wọ́n kàn sí sóun lára ni kúrò rẹ̀ pọ̀fọ̀ kódà tí wọ́n á ń gbọ́ gan kò sí tó lè jẹ gbogbo tó bá jẹun jẹ gbé náà ni kò sí ìwọ̀ kan tí wọ́n gbé fóun àti fúnyàn lábẹ́rẹ́ lásán kánikán sáàmà fún wọ́n wọlé o sì lọ sí níwẹ̀ra ọ̀sítà ló sí kó sọ mú dọ́tọ̀ sí bẹ́mẹ̀ wípé ẹ fún mi lábẹ́rẹ́ fáyé kọ́ta ẹ fi wọlé lára èèyàn

bàbá tí ẹjí ń serú wà sí fún wọn a mọ̀ wá bínú wípé à lágbájá kò máa yé ní bó bá máa yé kò ní máa tako ẹjẹ́ pé à ń gbára lè nǹkan yẹn náà ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala eléyìí ìwọ̀ ọlọ́run bá ní gbogbo bó ti wò ó rí ìjówó náà lèyàn ń wá ní ìjọ́lá náà ní iṣẹ́ ìjọba ẹnu iṣẹ́ aládàṣe àtajà náà ni kérò ó wá wìtìwìtì kó ní àlùbáríkà ẹ̀sẹ̀ làákà ìjọmọ̀ mùsùlùmí gbogbo ẹni lu awọ́rò ní bẹ̀rẹ̀ ọjà wọn láyé sánwọ́n ń rí lòdọ́jọ́ alẹ́ ni làwọ́rò náà ni lò wìtìwìtìwìtìwìtì bí ó tajà tí ẹ̀sán inna ṣíríkẹ́ la ọ̀bọ̀lù mìíràn ọ̀bí torí tó Allah subhanahu wa ta'ala jáàmà wípé òwúrọ̀ alábòsí ọ̀sán rẹ̀ ó lè máa dán yìnrin yìnrin yìnrin kó mọ́ rọrùn fún amálàdà onídàáwò inna Allaha la yulil zalim gbogbo alábòsí láyé ọlọ́dẹ lọ́wọ́ ọ̀nà kan yẹn kagbọ̀ yìí dáadáa bóò lẹ́bọ́ sí ń jẹ́ ẹbọ bóò ní ìwáwòsàn káàsàárà èèyàn ti ń jẹ́ ìwòsàn tàbí ní máa gbé ìwọ̀ ọlọ́run bá fẹ́ dámì ló kọ wípé àwọn àjò ló kọ wípé àfàrà ló kọ wípé àwọn aládá àbí àwọn aládá lọ́dọ̀ àwọn èèyàn mùsùlùmí òdodo nínú ọ̀nà kejì ọlọ́run bá

inú ìtẹ̀láṣẹ rẹ̀ lagbọ́dọ̀ kúlé lórí láàrin ìṣẹ́jú àáyá ọ̀rọ̀ tí ìròrí àfá kan ìròrí ẹnìkan nínú oníwàásí àbójẹ́ ìmáàmù nínú ayé mẹ́kìdíìn ó jásẹ́rí ogónà ìmáàmù ìmáàmù ìmáàmù gbogbo ẹ̀yin alákọ̀wé tẹ́ríwé ká nígbàtí nàìjíríà dáadáa tó tó dìgbà tó dojú kejì lọ́nà bá tún ṣe terminology ti ń bẹ fún field kọ̀ọ̀kan ẹmọ implication rẹ̀ tó bá pèyàn ń báńkà ẹmọ túmọ̀ rẹ̀ tó bá pèyàn ní business administrator ẹmọ túmọ̀ rẹ̀ tó bá pèyàn ní marketer ẹmọ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe rí yà tó bá pèyàn ní ìmọ̀ọ́mù kìí ṣe mọ́ọ̀mù ìlú ni wọ́n rí bẹ́ẹ̀ sí o torí bó ti kírun jímọ̀ ó kírun ọjọ́ ayé ó kírun ọjọ́ ọ̀tún àwẹ̀ ìmọ̀ọ́mù kọ́ nìyẹn náà o ìmọ̀ọ́mù ká kírun nìyẹn àwọn ìmáàmù nínú ẹ̀sìn mọ́dọ̀ lè mọ́ jẹ ìmáàmù téèyàn kan rí láyé níbi bá àtiwájú fihàn sírun àmọ́ jẹ ìmáàmù àgbáyé níbi mímọ́ ẹ̀sìn ó kọ́ tíra olúwọ́mọ tí ó jáǹtí rẹ àwọn kan làwọn ìmáàmù inú ẹ̀sìn dè ní gbóṣùgẹ́nu ó jájà kó gbogbo tó ìmáàmù yóò mọ mímú mọ́ wọn tíra ní àbúrò àti islam tó nìkan lókù ìmọ̀mọ̀ Abu Hanifa ẹnùmọ́ ìlú nù sáábì mọ̀mọ́ ìlú mamu ahmed mamu shafi kọfla gbogbo àwọn àgbàfà ìmọ̀mù yẹn lórí mọ̀ bukari tí ọlọ́run wà fún wa dá obìnrin kan láyé tí ó tàbí yàmà títí tí ó wà bíbà ìmọ̀mù yẹn kò sí mà kò sí mọ̀mù tí ń jẹ́ láyé tè nílùú yóò gbò ti jẹ́ irú rẹ̀ pọ̀ láwùjọ ọlọ́run kàn ní àyè yẹn á fi wọ̀ síbẹ̀ àwọn kan wọ́n fọ́n kéwú kẹ́nìkan wá ń bá àwọn àyímọ̀ta fẹ̀ kó wá mú jáde wá láti mọ̀ta wà yí lé

tó bá tún rẹ̀yìn wọn tó sí tí mo sọ gbọdọ̀ yẹ ìjíjó ló lè tó bá tún rẹ̀yìn wọn tó sí torí pé ní bẹ̀rẹ̀ ọlọ́run tó tọ́ ọlọ́run kan ló mà ìfẹ́ inú rẹ̀ ò gbọdọ̀ di ànábìmọ̀ lọ́wọ́ ìfẹ́ inú rẹ̀ kò sí tàfà kan tó gbà wọlé tí bá ẹlòmí ò sì kan lò yóò kàn wọ́n gbogbo fẹ́ ṣe báyìí ó ṣe náà ni ẹgbẹ́ ìlọ́wọ́ àwọn alófẹ́ ẹ̀sìn ohun àwọn alọ́pàá àpá olófin ẹ̀sìn kí ni tọ́lọ̀ wọn bá sọ kí ni tánà sọ oníkó kan wọn wáyé kí wọ́n náà ní gbogbo orú àwọn nǹkan wọ̀nyí à ń gbà bẹ́ẹ̀ ṣe ọlọ́run ọba subhanahu wa àdúgbàtí ìgbàtí ń bá ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah kí ni tó tẹ̀lé wa anna muhammadan abduhu wa rasuluhu kò sí jẹ́mí tó rọ̀pọ̀ ànábì nínú kẹ́lìmọ̀ testimony yẹn ẹnìkan ò lè rọ́pò rẹ̀ sallallahu alaihi wa alihi wa sahbihi wa dhurriyyatihi ajma'in bótu fẹ́nu ọmọ tí ó tó láyé àìsàn pé wà ṣáàdù anna kìíní kẹrọ̀ tó rọ̀ abadan àníṣó láyé kódà ní tí bẹ̀rún òkùnkùn tọ́lọ̀ ń fọ́ nàmà tí ó wọ́n lóṣùlámù kẹ́lìmì náà láàbì sí lẹ́nu ibẹ̀yẹ náà ẹja wòye sí ó bá àwọn ìbàdá ti wa tí ò ń lo àdádá lẹ́nu ẹ̀sẹ̀ yìí sẹ́rù pé lọ́lọ́run dùn mọ́ni ó lè máa dán lójú wa ká máa tẹ́sù kẹ́ ẹ̀ ẹlòmí kò fún mọ́ wọn níwò pé gbóòtọ́ ọlọ́gán bá wáyé lẹ́nì yóò mọ̀ pé Islam yes Islam ó ti gbòòrò <laughs> wallahi wa rabbil káàbà gbélé ìlọ́wọ́ fún wa àwọn tí mo tẹ́ ẹ̀sùnmọ́ gbà sánàbì jẹ́ wáyé tó ti bá lè pè wọ́n ní contemporary lásìkò tiwa tó rọ́mọ sí bàbá rẹ̀ contemporary jọ ni wọ́n bàbá ọ̀rẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ tó gbójúmọ́ wọ́n ti ń sọ̀rẹ́ wọ́n ti ń sàwé papọ̀ contemporary lẹ́yọ jẹ́ ó lè máa pa àtọ́nù tàn pa wọn láti sọ sáà bàbá wa nílẹ̀ ilẹ̀ ìgàn tí mo tẹ̀ ẹ̀sùnmọ́ gbà sánàbì wọlé ayé ìkẹ́nu onígbàyàn sọ̀rọ̀ ọjọ́ kan olóhun wòye tí islam gbòrò sí lágbájá lágbájá lágbájá lágbájá lílọ kéwò bó o bá kéwò yẹn ló padà máa ń ṣe òní sí ọlọ́run bá má ọlọ́run forí jọba tá à ń sọ yìí mìíní dákọ wọn àfà yìí dára mọ́ kéwò rẹ bó o bá kéwò rẹ dáadáa nílò ó ti tájọ wà yìí èyàn ló padà máa ń ṣe òní sí ọlọ́run bá má kẹ́sẹ̀ ìsìláàmù àná ìsìláàmù tèyí náà ìsìláàmù tiwa yìí náà ìsìláàmù tiwa náà ìsìláàmù òwò ní náà ni àbá tí wọ́n jẹ́yà ẹ̀sìn nìyẹn náà ń panítọ̀ fún yẹn náà sọ lásán ọlẹ̀ tó bá dí bẹ́ẹ̀ nínú ọ̀nà táà ti gbé ń tẹ ọba adẹ́dà táàmà ẹnu ẹni tọ́nà ọba rán sí wa ti ń jẹ́ ànẹ́bì alẹ́nu rẹ̀ rún pé ọ̀rọ̀ ànẹ́bì ò wọlé ọ̀rọ̀ táwọn kèfèrí kan lára máa ń sọ tí wọ́n pè bá ànẹ́bì gan bẹ láyé ẹ̀kìní kan yóò ṣe lénì irú tó ń jọ bẹ́ẹ̀ náà ń jáde lẹ́nu àwa mùsùlùmí tí ànẹ́bì tọ́lọ̀ rán sí wa tí ó sì yọ rí bẹ́ẹ̀ bí lọ́kọláya ó kọra wọn bẹ́ẹ̀ pé òfin ẹ̀sìn ẹ̀sìn tọ́ àfà níṣòro gbókẹ̀yìn ìgbẹ́gbẹ̀ yóò lọ́kọ yóò níyàwó wọ́n lọ wo sẹ́sí àwọn àfà àmàdàrú wọ́n ni ọlọ́ni àwọn tọ́rọ bá yẹ̀ bí lọ wọ́n bí máa ń lọ yín mọ́nù lọ́lọ́ gan ní àwọn kéwú òye ní fíkíwú kò yé oníta òhìdì àmọ́ ó tún fi aláwọ̀sẹ́ oyé wọn ẹ lọ wọn wọ́n bá yín wò wọ́n wò fẹ́ lómi títí wọ́n ní Michael lọ́kọ rẹ̀ tóbi kó orúsù láàmù lè nínú wàlúwàhí ọ̀rọ̀bìl káàbà lọ́jọ́ mẹ́jọ táà máa ń gun àyè yìí èyí máa ń fọ́ ní sọ̀rọ̀ tó mi kí mi mọ̀ ní ìsìnmọ̀ sọ́bẹ̀ nílùú dájọ́ wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́lẹ̀ tó ti ẹgbẹ́ yúmbáàtì ń gbà mí nígboro sí iṣẹ́ wíwọ̀ wọn fi kó fún ìsìlámù nígbà ó sásìkò tí wọ́n lọ́kọ àwọn àti sùwẹ́ẹ̀bù sọ́ọ́lù tẹ́jọ́ ṣe yúmbáàtì ẹ̀rí tọ̀hún òní ìṣẹ́gbẹ́jáde ìbẹ̀ tó sì kó wọ̀ rí pé ìtànà bí sọ ohun wò wá létí èyí bá ti wù wá nú ẹ̀ wọn láṣe kẹwàá tẹ́nu ọ̀nà wa nìkan káàkiri àgbáyé lẹ́ni inú ẹ tó bá jẹ́ olùmọ̀ tó sì níbẹ̀rẹ̀ ọlọ́run tí tó mọ̀ nù mímọ̀ èyí tá ń sọ yìí yóò mọ̀ hàn sí díẹ̀díẹ̀ wípé sí nǹkan ò máa ń dààmú mùsùlùmí lágbàáyé kọ́lọ̀ bá subhanahu wa ta'ala kó tó gbogbo Muhammad ìwẹ̀ tó kúkú kéèsè wà fáà o àtọ́lọ̀ ń bínú sí nìyẹn ìwà fáà kókù kéèsè wọ tíṣà ìwọ̀ òbí ipò bí olókù bọ́lọ̀ ti gbé kalẹ̀ nù kùránù nìyẹn nígbàtí ń sàlàyé àwọn èèyàn mẹ́wàá kan tó jọ́ràn yẹn ká fún níwọ̀ lẹ́yìngbà tó dákọ̀ wọ́n ti ẹ̀tán ó ní ní ìsìtànà

ìtàtàwọn ọkùnrin tí wọ́n wá gbé báyìí tí wọ́n ò gbé tí wọ́n ò gbé ẹjá ju ọ̀rọ̀ yẹn lẹ̀fẹ́ tọ́lọ̀ bá ṣe kí ni tó fi rán ẹ̀sì ráwọn ìyá ọjọ́ kìíní àná kéèsì ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n lásìkò yìí o bọ́mọ́ bá ti ẹ̀wọ́ pé mú ohun ọlọ́m̀bó láti rí lọ fún ìyá ní naira ìyá yóò ní bàbá rẹ̀ ń kọ́ àwọn ìyá àtàná ní sọrú ẹ̀ o bàbá rẹ̀ ń kọ́ ti lọ sọ́dọ̀ rẹ̀ náà èlò mẹ́tí fún wọn nìkan káà kọ́kọ́ gbá tẹ́nà ẹlọ fún náà ràlẹ̀láyẹ̀ tó bá kù sínú àpò rẹ̀ wá fẹ́ mi àwọn ìyá tọ́jọ́ kìíní àná nìyẹn o táà pé wọn ò lajú wọn ò kàwé àwa ti ríwé káàlé ní ogun ẹ̀ ti ṣe yémúyémú ó ti da rí wá ti pé náà láfi ilé ọkọ̀ gbé rí wá ti pé ó ti là wá lójú civic education fundamental women rights gbogbo rẹ̀ ti pé nìsín kò wá sẹ́ni tí ó rí ilé ọkọ̀ gẹ́gẹ́ bí ilé ibi tóbìnrin gbé máa bẹ́ẹ̀ lára ti ń dalẹ̀ ayé rú lọ́kọ ìwà tá à ń hù ń bẹ̀ náà bí ọlọ́run ọba nínú ọmọ òmù ẹ̀tọ́ rẹ̀ fún bàbá rẹ̀ mọ́ kò sì mọ́ fún ìyá mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run gbabẹ̀ náà ń ọ̀rọ̀ ni bàbá rẹ̀ ìyá ni ìyá rẹ̀ gbogbo omi tó wà kún ó kù sí níwájú ó lè wá bá mi gófin mírọ́pò ìyá o àyí bàbá rẹ̀ ń lè ọ̀padà ni lọ bẹ́lẹ́bọ̀ ìyá rẹ̀ yẹn kó ṣàtúnṣe láàrin wà gbogbo àfáàtẹ́ bá ti rí láyé tí òun tó ti ṣàtúnṣe láàrin òbí àti ọmọ tí ń hábọ̀ ọmọ àgéṣì òbí tí dàrúmọ ni o Kilawi tí dàrúmọ lọ́wọ́ ni kàkàbẹ̀ kò sì yọwọ́ ní kó ọ̀rọ̀ àti ìyá tó ní mú fi ṣàtúnṣe láàrin ohun tó ní ẹmọ kọ́bọ̀ wà lè tèmi àwọn tọ̀húnù ilé tèmi pọ̀ ẹ̀ṣẹ́ jíra ẹ̀ṣẹ́ jẹ́ kòdà bá yí ilé tèmi àyè wà jihad jihad jihad jihad ìwọ òbí yẹn tó rọ̀pọ̀ rẹ̀ wájú Allah subhanahu wa ta'ala sátọ̀ rẹ̀ ló bí yẹn ọmọ kéwì yẹn sátọ̀ tiẹ̀ ló fi bí gbogbo àwọn kan wọ̀nyẹn à ń gbàbẹ̀ ẹsẹ̀ lọ́n bóyá ló kọ tẹ̀sìn àbí ló kọ tayé méjèèjì náà ni arábìnrin ti sọ pé bàbá ìyá òun gan ò ní dá sí wọn mọ́ ẹ bá bí léèrè torí tayé náà ni wọ́n ṣe tó dùn fún ẹlòmínà torí tẹ̀sìn àti kíní àti kejì a gbọ́dọ̀ gbìyànjú láàrin àkàtà àwọn àtòbí wa kò bá wọn lò nílò tó dáa gbogbo ma ń gbá ọlọ́rọ̀kọ́ máa wò wọ́n gbogbo má ti sọ lára àwọn ìwọ̀ ni ṣẹ̀wà tí bá ti gbogbo ta kàálẹ̀ yìí àti lọ́ọ̀ nìkan ṣoṣo mọ́ ànábì nìkan ká tẹ̀lé mọ́ ìwà àwọn òbí wa à ń gbé fẹ́lòmí àfà là ń gbé fún tíjà là ń gbé fún olórí là ń gbé fún gbogbo ẹ̀dá là ń gbé fún tó bá ti ya pàtí sí ẹ̀ńtọ́lọ̀ ní ká gbé fún tí ń jà nábì tí ń jà àwọn òbí ìwà àbàjẹ́ ní ọmọ kọ́ọ̀tì lórí ilẹ̀ àbòsí ńláńlá ti níwájú àwọn afánà ọmọ tààdà gbọ́dà báwọn èèyàn bá rí ní ìpé kò sí tó ṣe tòlúbà òjò wa lẹ́yìn kò sí tó ṣe ní torípa yẹn ṣe rú ẹ̀ kódà wọ́n tún máa rẹ́ẹ̀bù wọ́n tún máa rẹ́ẹ̀bù láwọn àpapọ̀ ọ̀ká pàpà báyìí náà ṣe pàpà báyìí náà ṣe lọ́kàtẹ́nù bàbá lẹ̀ wípé bá burú bàbá tẹ́gbàjọ ọlọ́run bá sọ kò sì náà ló dáadù níbẹ̀ gbogbo ibi táa kù sí ọlọ́mọ́ta ìfúrẹ́ ẹ̀sẹ̀jìn wá ìyá bí wa níbi àwọn ibi táa ti gbé ẹ̀rú sí ọlọ́run ẹ̀wọ́ ọlọ́run ní aláforíjì lórúkọ ọba ń kọ́ ọba oníkẹyìn الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم إحسان إلى يوم الدين ẹgbà ta dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ta sọ̀rọ̀ ìkẹrẹ ọlá rẹ̀ fún ìṣẹ́lá Muhammadu sallallahu alaihi wasallam àwọn irúsìn ọlọ́jà páyà ọlọ́run gbogbo àwọn ọ̀nà kan tí kejì ta ṣàlẹ̀ síwájú inú kí àkọ́kọ́ ní kútúbà wa táàtí ń bá ṣẹ lọ́wọ́ yìí ẹja tọ́ra kúrò níbi ẹ̀ṣẹ̀ míì tí ń gbẹ́tàn yẹn nígbọ̀n òun náà ni ìjálágbòdègbà ìjẹ́ onírànlọ́wọ́ fún níbàjẹ́ láàrin ìlú àwọn oníbàjẹ́ ẹ̀dá kájẹ́ tó mọ̀ fún wọn lọ́wọ́ ẹja tọ́ra fún nínú àwọn ọ̀rọ̀ táà lè kó dánù ní òfin ẹ̀sìn tí ń bẹ nínú èdè Yorùbá àti Yorùbá ò bá lò mọ́ olókù wọn ní ají epo gbé lọ́jà kọ́ lólè ẹni bá gbà á kalẹ̀ lórí àjà ní kíni olólè alágbòdìgbà oníwàbàjẹ́ bàbá àsàlẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ kìí jẹ́gẹ́lẹ́ṣẹ̀ mẹ́tẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀

òun lẹ́nìkan rí jọ́ka oníwà ẹ̀lì أخذكم رسول الله صلى الله عليه وسلم بشيء لم يعم به كافة الناس ìjẹ́ẹ̀kẹ́ kan bẹ tọ́lọ̀ ti tẹ̀yìn lẹ́sà nínú tọ́lọ̀ ìran ànẹ́bì tánàbí ti tẹ̀yìn lẹ́sà tí gbogbo àwọn ẹ̀ bàbá rẹ̀ àti bàbá títí ẹ̀ gbàtàbúrò ni wọ́n òun tún fẹ́ ní wọn náà bí ó láti rí kan ẹ̀ẹ́ bí ọ̀dọ̀ wa bí wúrí náà kàlí kan bí ó ní àtírí náà kàlí kan bẹ tánàbí fún ọ tó gbogbo àwọn èèyàn tó kù tí ò fún wọn

ìgbàtà ní òkà ń gọ́ ìrèjì ògùn owó ìyàfá ẹ̀ka fún wa ọ̀nà fẹ́ lówó lórí ànábì fún alè ní mẹ́ka ní ògùn owó ànábì ní nǹkan mẹ́rin ni nǹkan àkọ́kọ́ nígbà ó pàtàkì àdáhùn jáde tí ó mọ̀ ká onílẹ̀ ẹ̀nà ànábì tó tún tún mi nìyẹn o ó lè ṣeéṣe ká nínú àwọn ìkókù tí wọn ò mọ̀ mo ti wá ń sú láti rí sáyé báyìí ànábì ní gbogbo ẹni bá ṣe pé ń pa nǹkan fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí ń gbẹ́bọ tí ń rúbọ ànábì ní ọlọ́run ní kàdáàmù ẹgbogbo ọdẹ ẹgbọ́ títí ní ẹgbùsẹ́ kí ìyá rẹ̀ ẹgbùsẹ́ kí odò ẹgbẹ́já tó ẹgbẹ́ ní kẹwọn wọ́n mú wá ìbọ̀lẹ̀ mú lọ ẹnà fẹ́ lò tàló fẹ́ sásìkò lé yálà wáyé ẹ̀yìn kí lùbà àtùgbò tún sẹ ẹran tèmi lẹ́nu pẹ̀lú òdó lọ́wọ́ ara ò ẹni bá fẹ́ pẹ̀ran jẹ́ ìmá lágbára ẹ fún àmọ́ bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ àbàjá yìí tó bá ti ṣe fún ọjọ́ kan wọ́n bá ń gbogbo nǹkan ẹni tó kù ti jẹ ẹyẹwó sí ẹ̀rọ ẹ̀mọ́ ìbàdàn kò ní gbà kò ní gbà tó ń bẹ́ẹ̀ kálẹ́fẹ́ pàjẹ́ lásán tó bá lábà yóò fi ilẹ̀ àmúgbóní tí ẹ̀kí ní ẹ̀fẹ́ lò ó kí lẹ́ ti ṣe láti kò lé yáni ara òun tó ní pẹ̀lú bá ń pa nǹkan lé wọn ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹni ìpìnrin níwájú àwọn ṣé ìkẹ́ ìwà sí láwùjọ ìkẹ́ lẹ́ẹ̀kejì ó wá kù lára rẹ̀ ó já lólè àbófagbáragbá ìlú tiwa ló ń bí àlóbi ń tẹ̀mí wallahi rabbil káàbà torí dáńtẹ́ wò lórí ọ̀rọ̀ lẹ́dẹ́ bọ́lọ̀pọ̀ ò bá ní wù àánúṣe wá development là ń wá káńtà rẹ̀ lápadà rí ilẹ̀ onílẹ̀ gbígbà ní hàn yìí mo lè tẹ̀lẹ̀ láwọn olùdó kù lẹ́nu yẹn ṣùgbọ́n àkáfún mọ́ ẹlòmí lè sọ pé òun lágbára ní bùdí ẹ̀mọ́ kí ni ó ṣe vitalika ní sólówó tí

àbí kò tí mọ̀ tẹ́lẹ̀ kókọ́ ọ̀làjú ni èmà gánú àwọn àfáàsúnà dáadáa ń sọ̀rọ̀ ọjọ́ kan mú lórí méjì à ọgbà ẹ̀wọ̀n ní báwọn kan ti pẹ̀lú òtọ́ ọgbà wèrè ọgbà àwọn èrò mídíà lóòtọ́ wọ́n ní ó ti sí pé gbogbo nǹkan ẹlòmí ó kàn jáde ìsọkúsọ ìsọkúsọ ìsọkúsọ àwọn yóò ti máa fọ́lò wọ́n ti máa láì wọ́n ti máa fọ́lò ẹnìkan ní olùkọ́dà inú rọjí bàbá rọmọ sórí rẹ̀ ti dàrú tó jáde tó ní ìyá mi àjẹ́ ni ìyá mi olórí ibú ni ayé ìyá mi ò ní dá àwọn yóò ti máa fọ́lò ẹ̀ ìsọkúsọ ìsọkúsọ ìsọkúsọ ìsọkúsọ ìsọkúsọ ẹ̀rẹ̀ tó mọ̀ dìfẹ́ndẹ̀ pé yẹ́ mọ́mí ẹ̀yẹn náà náà ni wọ́n tọ́ wọ́n ti sáàpù ìpé àwọn yóò ti mọ̀ positively kó tún wá lè yí dáadáa ó bàbá òun rí àmọ́ wà bàbá rẹ̀ tó bàbá bàbá bá a bá ń wa níta ń yẹra wa sí sẹ́mù sáwọn òbí ara wa jẹ́ sí lára wa àwọn òbí ara wa lára wa tó bá lómi ti máa ń pọ́n lé kí n ṣe ìwọ̀n tí ìṣẹ́ kan ṣe lẹ̀ lọ sílẹ̀ wọ́n lè òfin tí bàbá rẹ̀ ṣe lẹ̀ ni wọ́n pọ́n lè owó ń bàbá oní bàbá ìyá oníyà ogún wọn àwọn tó kù agbẹ́rin lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ti àtìjẹ náà ó kù ló àìsí ẹnu burúkú sọ̀rọ̀ òbí olóbi yìí kódà tóbi rẹ̀ bá jẹ́ lẹ́bọ tó bá di tó sọ̀rọ̀ rẹ̀ létí rẹ̀ ó ní bó ṣe gbé kalẹ̀ ìyá ọ̀sẹ̀ tẹ́kọ̀bì jẹ́ náà ni o láti ní wọ́n tó bá dájọ́ máa bú ìyá jẹ bàbá jẹ má bú òbí olókùnrin àánú wà sí pé bàbá rẹ̀ fẹ́lẹ́ fún bàbá rẹ̀ hmm. bàbá tí ní ìwà àlìjẹ́ nànà bàbá tí ìgẹ̀ náà ni ó wọ̀ wà ní wàlá òkú bàbá mi bàbá mi lọ́gbà náà kí lọ́gbà bàbá jíjẹ gbogbo ọmọ tí bá jú wà tán kí kú òbí rẹ̀ ọmọ ìpè níwájú àwọn ọmọ ìwọ náà ni tí ah, àbá rẹ̀ wá ọmọ bíbá yìí o ìyá àti òbí jẹ́ fẹ́ máa ń wùwà tí ó fi mọ̀ wùwà bá bó burú pé bàbá ní gbọdọ̀ o ọkọ̀ ìyá ní gbọdọ̀ bàjẹ́ ọkọ̀ agbolé ìdí máa fi sọ́ra tí ti ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ man ọ̀rọ̀ tí nìyẹn ti ní gbogbo alágbòdìgbà oníbàjẹ́ láàrin ìlú kódà ẹni ṣe olùrànlọ́wọ́ fún aládàádálẹ̀ nínú ẹ̀sìn òun náà kó sínú àdíjì yẹn tó ní pé kàméjì náà làwọn ẹbí dẹ́ẹ̀dìrú lẹ́nì wọ́n fàyé dẹ́ẹ̀dìrú wọ́n fẹ̀sì dẹ́ẹ̀dìrú wọ́n fàyé bayé jẹ́ wọ́n fẹ̀sì náà bayé jẹ́ rádà gbogbo ojú òdánú ẹ̀sìn ni wọ́n sọ̀pọ̀ jù ìmọ̀mù kàtúrú kan fẹ́ jà óyá gbówólẹ̀ gbówólẹ̀ kọlura wa gbàgbàgbà ọ̀nà jihad jihad ìwò òṣèbáwọn parí ẹ̀ ó ṣe jórí mídíà lẹ́tí rán blọ́gájì síra wọn ẹ̀sì lówó lọ́wọ́ ẹ̀sì bá wọn yanjú ẹ̀ ó ṣe jẹ́ ilẹ̀ ń tẹ lójú kí ṣe máa máa kílù wá dà rúdà náà fàbíjì bẹ́ẹ̀ náà nìtayé information lómi ń jẹ information fáwọn aláburú ẹ̀dá àti inú kọlọ́wọ́ ọba yóò tó ní irú ìlú ọlọ́ọ̀bá ìrìn tó ìlú tó bá ìṣẹ́gbẹ́ àti láwọn tí wọ́n jẹ́ ẹni ẹni igi lọ́gbà táwọn oníbàjẹ́ èèyàn láàrin ìlú èèyàn ní ìlú wá ń làkún rẹ̀ orúkú wá wọ́n kò wá fẹ́ kọ́ ní kò wá fẹ́ lu mọ́tò ńláńlá kò sẹ́ni tó fẹ́ fóun rìn láàrin ìlú gẹ́mọ̀ pẹ́ ní láni lọ ìjẹ́ ní lánùlú wa sì ni ìjẹ́ ní lánùlú tá a wà yí Nàìjíríà lé ní ibi tó bá rófin ọlọ́run bá tọ́ sórí ìwà ní ìwà àti ọmọ ẹ̀dá èèyàn sọ níwájú ọlọ́run wọ́n ló fún wọn ní commission wọ́n ló ń lọ tó ń bọ̀ tó ń bá wọn bẹ̀ ẹgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ nílùú kọ̀ọ̀kan àdìmọ́dákọ̀ọ̀lú èmi àwọn tó bá já darí ìlú wọ́n ti rí wọn èmi àwọn bá já nọbanúgá wọ́n ti rí wọn ẹ̀ gbogbo ẹ ti parapọ̀ lónìí yẹn ló bá súnmọ́ra wọn lábá ń gbénú ẹ̀wọ̀n ayé agbénújẹ́ ànámà ayé abá gbádùn ẹnìkan tó fọ́n gbádùn ìwọ́n kéjì tàbí gbádùn ìwò ní bí ọgbé ìjà ń tẹ́ fọ́mọ́ ètò wà létí láti bí ọdún mélòó kan sẹ́yìn pé nílùú tàwà yìí àwọn ọmọ tí kan òye tán wówó òjijì ọmọ yahoo yahoo àwọn ìyàwó ní association tí wọ́n sì máa ń tàǹkò tẹ asọ̀tẹ́sọ̀ fún ìyá yahoo yahoo kìí tó pọ́sọ́ fún nìyẹn o fẹ́bà lọ kọ́jù ẹ̀dìgbó lẹ́yìn ọmọ yín kò rí kéwúké kò rí wékà kò rí sí ọwọ́ kọ́ ẹ̀dìgbó ìgbòrúgbé okùn abiyamọ láti gbà á kò gbọ́dọ̀ jábọ́ tí ń kó ẹ̀wẹ̀ lẹ́rù wọlé ẹ̀dìgbẹ̀ ń jẹun ọmọ afẹ́ náà ń kọ́ yóò sí ọmọ tó kọ́ tó dúó sí

ààrí aburú láburú mọ́ ń jẹ́ káláburú ráyè sọ́lá àwápọ̀ ẹ̀ káṣẹ́ ní ha ilé yóò mọ̀ dáa gbogbo wa náà ti jẹ́ nígbà ló ṣe àjáláburú àwọn bá ní sọ́rọ̀ ìl lára nǹkan fi ń tẹ́lọ̀ nìyẹn tọ́máràn fún wọn tẹ́ bàjẹ́ nú wọn wọn èé tápò wọn wọn èé kọ́ fún wọn ìgbà tí yà jẹ́ gbogbo olókàn tún ìgbà tí àná ìjẹ́ láwùjọ ti wà lẹ́nì láti tọ́kàn rẹ̀ balẹ̀ mọ́ ẹ̀sùn àfáà kan wọ́n ti máa ń lórí ògùn tó kọ́lọ̀ ń pe àwọn arábí nígbà kan wá gbé òní lé bí wò ní gbé ẹ̀sọ́ àpéjọ́ kìí náà wọ́n sábà fi kí nínú agbára ẹgbẹ̀míkà wọ́n pààyàn ní mọ́dà ilá mọ́dà ilá yí ẹ̀dù báwọn ará bí gbogbo ará bí jẹ́ ìṣẹ́gì nìkan àti ilé inú nígbáyí láyé agbábìyàn òjàwó èèyàn ma torí kò ní ẹgbẹ́ tó ní kẹun lọ́wọ́ tó bá tẹ̀ nínú tọ́ òun náà ti dára àwọn tọ̀ún náà wọ́n

ó ti wá òpé ẹni tàbá náà lè lọ sábà tuntun tó ọmọ náà ẹjá ọ̀rọ̀ àgbà àwọn ọmọ tálẹ̀kẹ́ ọmọ olúwo pé ká ní kiri ni ó lé wa ó lé ọmọ ṣe ìbẹ̀rún náà kọ́ torí láti kí yóò wà yéṣe fẹ́ lẹ́mí torí fẹ́ di fóònù lọ́wọ́ tèmi tẹ́ẹ̀tì tí lè kí ní ìjọ náà ẹgbẹ́ lẹ́yìn sófin ni àfáà lójú ayé ẹ̀yìn ìyá ti ti ẹ̀ àwọn kẹ́ẹ̀wó ti ti ìyá tèmi náà láti gbogbo wa làájọ́ ń borílẹ̀-èdè jẹ́ àfikájọ tún bá ní ẹnìkan ò lè pò mọ́nú ẹ̀ akànjọ bá jẹ́ jura wa lọ àmúgbọ́lágún bá ti mọ́ tó ti ń bà jẹ́ tàbíjọ mọ́ pítà àti jọ jẹ́ líkèjì fórílẹ̀-èdè yìí a lè mọ́ ṣe kí ni a lè mọ́ di díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ àjò tó dínà ní o báwa ti ń bẹ lágbùgbò ìbá rí dáadáa rẹ̀ ni àwátà ń gbò jẹ́nẹrẹ́sẹ̀ tàbájọ́ ní dáadáa rẹ̀ ni torí pé ti bàjẹ́ sẹ́yìn à ń kéré ìyà lọ́wọ́ ni síbẹ̀síbẹ̀ àtúnbá náà náà àti náà ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم منزل الكتاب سريع الحساب اهدم الأحزاب اللهم انزلهم وزلزلهم اللهم احسن عددا وقتلهم بددا ولا تغادر منهم أحدا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك